ta ọ̀rọ̀ talẹ̀ bá wa. ọ̀rọ̀ atway. atway níbo eh, ni. ní Awólọ́wọ̀ road àrẹ̀mọ service global service. kí ni wọ́n ṣe fún yín. wọ́n ṣe fisa fún mi ní. fisa ti yín náà ẹ bá a pe company yẹn kan wá àti ìgbàntẹ wígbọ́ títí tí wọ́n á fi dé. àrẹ̀mọ global service atway wọ́n wà ní road. ọ̀dà a máa rí tiwọn níjọ́ mẹ́jọ gbogbo tó bá máa rẹ̀ mú ní ní Bódìjà bíbó lẹ pé Awólọ́wọ̀ road ẹ bá ní jíṣẹ́ fún wọn orúkọ mi ni ọládìméjì bámidélé. mo mú orúkọ blossom mastermind company wa ni. kí ni wọ́n kílẹ̀ dàpọ̀. ẹ ní. ẹ mọ̀ rojọ́ kílẹ̀ dàpọ̀ sọ̀rọ̀ owó ni ẹ invest ẹ pè wọ́n pé a fẹ́ rí wọn jọ́ mẹ́jọ ẹ dárúkọ wọn. blossom mastermind a fẹ́ rí níjọ́ mẹ́jọ. ládùúgbò wo náà wà. ní ah, challenge mi báyìí náà ni wọ́n wà. a máa retí wọn níjọ́ mẹ́jọ. akéwàgbọ́ ọ̀dọ́mọ akéwàgbẹ́rù lórúkọ tèmi fún ẹ̀hónú àtẹ̀ntó fẹ́ wá sórí ètò Zero zero five seven eighty eighty one one eighty. whatsapp number princess akínkóríire ti oyè èmi náà ó fún yín ní nǹkan òye ọyẹ nọmba yín. nọmba tèmi ni zero eight zero seventy eight seventy eight twenty one twenty one. orúkọ mi ni ọmọọba adéwùmí adélèké yẹyẹ oge asọ̀rọ̀gboyè gbogbo èyí tẹ wá bẹ̀rẹ̀ látòrí ọ̀gá mi ọláyíká ayéfẹ́lẹ́ ọjà tí ò ní tún ẹ ṣe wo ẹ ti lọ o àwọn tó donate fún màmá yẹn. Ah, èló la rí gbà fún màmá yẹn. Eh, ten thousand kó wà mọ́ nọ́ọ̀sì. no ẹ má èló ni gbogbo iye tá a rí gbà. ninety ninety thousand five hundred. tó bá dijọ́ mẹ́jọ a máa pe eh, orúkọ wọn. alhaji oh, ẹnìkan sẹ́ndí forty thousand fún wàhẹ́kì ọmọ yẹn. fún wàhẹ́kì ọmọ yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹran màmá yẹn lọ́wọ́ àdúpẹ́ o ó jẹ́ one hundred and thirty thousand naira tó bá dijọ́ mẹ́jọ. johnson zero seven zero three nine zero two zero four four three. zero nine zero forty twelve thirty four seventy three ó dàbọ̀ ìbàdàn kí so fresh fm nìbàdàn la wà. fresh fm. ìròyìn tí ò lẹ́tàn ètò òwe tí gbọ́ àṣà àtòní àgbọ̀ ọ̀tán fresh fm one oh five point nine ìbàdàn let's go fresh, fresh, fresh fm. Fresh FM one oh five point nine Ìbàdàn ìyáálé àyíbá fáwọn rédíò tó kù. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM. Around the world, this is your number one radio station. You are to Fresh 105.9. Right in the heart of the ancient city of E. FM. listen to the following announcement. Apple Security Nigeria Limited located at Sharp Corner, Oluyole, Ibadan, urgently needs security guard. Why is something? Inanabu kumata Inanabu kumata Nadala buku mata Nakane bupe mata Yeah, why? Mwari uto Yeah, mwari mwa Mwari uto Yeah, mwari mwa Yeah, why? Mta mwama Yo green of yo Ebe uto Green of yo ebe nwa pụtalụ nwa na muke ebe nwa pụtalụ nwa na chake ebe nwa pụtalụ nwa bụ nkili ebe nwa pụtalụ wenu agbajie boys irula ndị boys agbariba ndasị ya kụgharịba amidide ka ọ ha okene ngwongwo gashi akwashiba lebe be anyị eze nnụnụ ala owere mma mmanụ ndị tonight etigheriwe just want to manwanwụ ụlọ ogo ime ogo no baby, oh I no go lie. You ain't no like I'm now you sabi. Hey. your green and pure. Ebe you talk. Green and pure. Ube mula chalo kwete no you talk. Udala mi chalo kwete no you so. Ugumulese lo kwete no dia so. Akwanye buziri no di mprishonei. ihụla pesa gbariba ngasị ya kụgharịba amidine ka ọ ha okene ngwa ngwa gashi akpashiba levọban eze nnụnụ ala ogbere mma ndị tunaịt etigheriwe chai jestọntụ manwụ manwụ unogo inogono uno enta i love my baby Oh, i no go lie you wey no like am now you sabi. Yeah. Yeah, la, la, bu, bu, kelele buku nwata nekele ebube nwata ewe nwanyị ụtọ ee nwanyị mma nwanyị ụtọ ee nwanyị mma nta nwa m onye ọgị na fio ebe dị ụtọ onye ọgị na fio catch a grenade for you. Even give my heart to you. Baby, take it and make it yours. Oh. Wow. Aliru ọmọ wo le yìí o, èmọ̀ mi ò màmá ríru èyí e rí o, yeah. Baby love is all. What is up sọ pé you no good for me o, fẹ́lẹ́ gan sílẹ̀ kọ́ máa pẹ̀ gan-an, yeah. baby love you so yeah baby need my point yo say you go through team yo cause I go fight for you even if I know sabi kung fu oh yeah taking my hands make we dey go make I show you wetin I get it for you yeah give me ọkùnrin mẹ́sàn-án oh. o. ẹ bá mi kí Cause our love is simply divine. Jẹ́ ká lọ síbi tó nice to dine. Wákàtí kan pẹ̀lú Ọlọ́run Fresh one zero oh five point nine FM. Òótọ́ ni àkókò sí i, ṣùgbọ́n a gbọ́dọ̀ fi ààyè sílẹ̀ fún Ọlọ́run àkókò. mo kí gbogbo àwọn tá a jọ wà nínú stúdíò tá a jọ fẹ́ rìnrìn àjò pásítọ̀ abọ́lájí adéyẹmí lady evangelist olúfúnkẹ́ òjò pásítọ̀ sunday àfọlábí àti pásítọ̀ tósìn alọ́ ẹnjìníà fẹ́mi alábí wà nínú stúdíò inú ilé ti ẹ̀kún bẹ́ẹ̀ ni àpíà náà olúmúìwá àpíà pẹ̀lú pẹ̀lú mi gbogbo wọn kọ̀ ṣáà dúró pé gbogbo ẹ̀ ṣáà gbọ́dọ̀ dúró dáadáa ni bẹ́ẹ̀ lálejò mi tájọ́ máa rìnrìn àjò wọ́n wà nù lélẹ̀ ni. ìrìn àjò tá a rìn lọ́sẹ̀ tó kọjá òun ló bi eléyìí láwọn ohun tó ṣẹlẹ̀ mi tí ẹ ti kú ònu stúdíò. mo yá ni mo káwọ́ sókè o. kí ló dẹ̀ jẹ́ ń káwọ́ sókè. ó ní àti àwọn èèyàn tí wọ́n kọ sí. ẹ̀kọ́ tá a dẹ̀ fẹ́ kọ́ ń bẹ̀ náà mo dẹ̀ fẹ́ ká mú o. ṣùgbọ́n ó dáa púpọ̀ púpọ̀ àwọn bàbá wa nínú Olúwa ẹlòmíì gan ò bẹ̀rù ọlọ́run tó bó ṣe bẹ̀rù àwọn bàbá ẹ̀. so for now mo kọ ra tepos níbẹ̀ ó tún lè dọ̀la kí n tú jí kí n tú ló tú yá tí mo bá ṣe ní ìrú sókè àlejò mi ló máa gbàdúrà fún wa ṣùgbọ́n ẹ mọ̀ pé orúkọ ńlá òun la sinmi lé òun la rẹ́sìtì lé tí í ṣe orúkọ Jésù Kristi àlejò jomi again náà ni baba apostle J.O. Ìyọ̀lá baba Bible Base àwọn náà ló máa gbàdúrà fún wa ohun tẹ́yìn kọ́ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì bí ìránṣẹ́ Ọlọ́run ṣe ń gbàdúrà pẹ̀lú wa. orúkọ Jésù. àmín. orúkọ ńlá Jésù. àmín. ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi yìí yóò dára fún yín. àmín. ètò kùnú ọdún yìí kò ní kúrò fún yín. àmín nínú ọ̀sẹ̀ ilẹ̀ bọ̀ sínú oṣù kẹrin oṣù kẹrin yóò san yín. àmín. yóò dára fún yín. àmín. ọkàn yín balẹ̀. àmín. ó gbé ẹrù àjò tó kù wájú yín báyìí lọ́dún àrìnyẹ̀lẹ̀ ó rìn lórúkọ jésù ẹ ní farapa. àmín. ọ̀kan kanú ẹ̀yà ara yín ò ní daṣẹ́ lẹ̀. àmín. àánú ọlọ́run yóò gbé yín ró. àmín. gbogbo ìjì láyé yín kọ́dákẹ́ jẹ́. àmín. kẹ́rẹ́ àánú gbà. àmín. àwọn olóore yín kan wà yín kan. àmín. lórí gbogbo yín káyín lọ́run lógo. àmín. jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. jésù ìwọ ló gbà mí. nígbà tá a parí ètò lọ́sẹ̀ tó kọjá látinú stúdíò làwọn èèyàn tiẹ̀ ti ń pè mí ẹnìkan pè mí inú stúdíò ó fẹ́ẹ́ dìjà láàrin èmi àti ẹ̀ mo wá rí bẹ́yẹn làwọn èèyàn ń pè inú mi dẹ̀ dùn lálẹ́ ẹjọ́ yẹn mo ti pe bàbá pé bàbá ẹ wá o ẹ wá bá wa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí ohun tí a fẹ́ gbé yẹ̀wò gbogbo ẹ̀yin ará ilé náà lẹ́ máa dá sí lẹ́ máa pè kí ni iṣẹ́ ìránṣẹ́ obìnrin pẹ̀lú ọkùnrin ìyàwó nínú iṣẹ́ ìrànṣẹ́ ọkọ ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tiẹ̀ sọ wọ́n ní kò sí nǹkan tó kan obìnrin rárá nínú iṣẹ́ ìrànṣẹ́ ọkọ ẹnìkan tiẹ̀ sọ lára àwọn olólùfẹ́ wa ó ní Kristi sọ pé ẹni tó bá fẹ́ tẹ̀lé òun yóò fi ìyá bàbá ìyàwó yóò fi ẹbí sílẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n pè mí ẹnìkan nínú stúdíò mo tiẹ̀ wà ló sọ fún mi pé ká ní ábúráhámù sọ fún ìyàwó ẹ̀ pé òun fẹ́ fi ísáàkì rúbọ ni ìyàwó ẹ̀ ò ní gbà pé ìdíwọ́ ni obìnrin jẹ́ fún ọkọ nínú ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ pé ọkùnrin tó bá fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ pé ah, wọ́n ṣá ọ̀rọ̀ yẹn ṣá pọ̀ ní ẹ wò bàbá ẹni láti wá láti wá bá wa tàn mọ́lẹ̀ sí i so mi mo ì máa ṣe ojú òpó sílẹ̀ ṣùgbọ́n lẹ́ǹkan sí i àwọn Baba apọ́sù J.O. Iyọ́lá àwọn ni vice chancellor iléèwé Bible Based Theology School ọlọ́ndẹ̀ ràn wọ́n lọ́wọ́ dáadáa lábẹ́ àánú àtòrí ọ̀fẹ́ mo dẹ̀ mọ̀ pé à ń gbàdúrà orí ọ̀fẹ́ sí mo mọ̀ pé nípa ti ìmọ̀ nípa bíbélì olúwa ràn wọ́n lọ́wọ́ òun la ṣe pè wọ́n kí ni ohun tí ẹ lè sọ so, dadi nípa iṣẹ́ ìránṣẹ́ ìyàwó nínú iṣẹ́ ìránṣẹ́ ọkọ ẹ̀ kí a máa mú lẹ́yọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ohun tí a lè sọ ni wípé ṣe rí lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ní lọ́kàn bẹ́ẹ̀ ṣe sọ pé obìnrin ò dáa àwọn kan tiẹ̀ sọ pé ìyà ìwò òun lobìnrin nígbà tá a bá sọ pé ìyàwó wọ́n ní ìyà téèyàn jẹ níwò ni àwọn kan pé obìnrin ní necessary pé ibi tá a lè ṣàìní ni ni obìnrin ṣùgbọ́n bíbélì mi ò sọ bẹ́ẹ̀ ẹni tí bíbélì wí ni wípé ọlọ́run sọ pé kò dára kí ọkùnrin náà kó nìkan máa gbé ó ní èmi yóò ṣe olùrànlọ́wọ́ tó dàbí rẹ fún ọlọrun ló sọ bẹẹ olúwa ọlọrun ló sọ bẹẹ nù bíbélì Genesis chapter two ó wá ní èmi ó ṣe olùrànlọ́wọ́ tó dàbí rẹ fún now ńgbà tí ó wá ṣe la rí wípé ọlọrun dá obìnrin ó wá mú kí ádámù ó sùn ó wá ṣiṣẹ́ abẹ àkọ́kọ́ láyé rẹ̀ ó wá yọ ọ̀kan nú ẹ̀fọ́n rẹ̀ ó fi ṣe obìnrin bọ̀ wá mú wá sọ́dọ̀ ádámù ádámù wá ní èyí ni egungun nú egungun mi àti ẹran ara nínú ẹran ara mi obìnrin la ó máa pè é nínú àwa tá a jọkùnrin àti obìnrin kò sí ẹni tí ò ní àṣìṣe tàbí àkùdé tiẹ̀ ṣùgbọ́n obìnrin dá obìnrin kì í ṣe èṣù obìnrin kì í ṣe èṣù rárá kì í dẹ̀ ṣe ìyà ìwò wọn ì dẹ̀ ṣe ibi tá a gbọ́dọ̀ mọ́ sáànì ńlé obìnrin kì í ṣe bẹ́ẹ̀ ọlọ́run tó sọ pé òun ó ṣe olùrànlọ́wọ́ tó dàbí rẹ̀ fún un ó fìdí ẹ̀ múlẹ̀ gbangba pé ọkùnrin ò pé láìsí obìnrin tá a bá dẹ̀ rí ẹnìkan tó sọ pé òun pé láìsí obìnrin irú ẹni bẹ́ẹ̀ ó ṣe lòdì sí bíbélì tó náà obìnrin ló jẹ́ á ọlọ́run rí i pé òun ti dá wa ṣáájú ọ wá àpè ọwọ́ àlè mo rí pọkùnrin kò pé ń tiẹ̀ jẹ́ ń dá obìnrin fún kí n ṣolùrànlọ́ tó dàbí rẹ̀ ńgbò ó sì ṣe tán ìgbà náà ni ádámù tó ní olùrànlọ́wọ́ tó dàbí rẹ̀ kódà ńgbà tí obìnrin yẹn ti ádámù ṣẹ̀ síbẹ̀ ádámù ọ̀kọ́ lẹ́ o wọ́n jọ jáde ni o nínú ọgbà ídẹ́nì lẹ́yìn ìgbà náà ládámù wá pè ní ìyá alààyè gbogbo éfà ìtumọ̀ rẹ̀ ni ìyá alààyè gbogbo nítorí náà gbogbo àwọn tán bá sọ yìí pé ẹ obìnrin ò nítumọ̀ tàbí kò ní nǹkan kan ṣe nínú iṣẹ́ ìránṣẹ́ wọ́n sọ ọ̀rọ̀ tí wọ́n kàn mọ̀ lágbárí kì í ṣe bíbélì. ohun tó dùn mọ́ mi nínú jù ni pé ẹ ẹ̀ tí ì gbé lọ sínú iṣẹ́ ìránṣẹ́ ẹ sọ̀rọ̀ generally pé gbogbo ọkùnrin pátápátá ló nílò obìnrin tí ó jẹ́ pé ọlọ́run pa á láṣẹ gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́. kí wàá ní ojúṣe tí ẹ lè sọ nípa ìyàwó ìránṣẹ́ ọlọ́run ká bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn ojúṣe ìyàwó ìránṣẹ́ ọlọ́run mo mọ̀ púpọ̀ èyí tá a kọ̀ lè mẹ́nuba kí n tó wá béèrè àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè. ẹ ṣe ọ̀kan pàtàkì nínú ojúṣe ìyàwó ìránṣẹ́ ọlọ́run ò ní àdúrà bí ọkọ ọba ní ṣubú ìyàwó rẹ̀ gbọ́dọ̀ jẹ́ aládùá ó gbọ́dọ̀ aládùá bẹ́ẹ̀ bá dúró nínú olúwa títí dòní mo níyàwó tó ń gbàdúrà fún mi ni so ojúṣe kìnínú ojúṣe kejì ó ní obìnrin tó jẹ́ ìránṣẹ́ tó jẹ́ ìyàwó ìránṣẹ́ ọlọ́run ó gbọ́dọ̀ nímọ̀ torí pé gbogbo tí ìránṣẹ́ ọlọ́run máa ń sọ obìnrin ó lè yí dande rẹ̀ kó dúró nù ṣọ́ọ̀ṣì kọ́ mọ̀ pé kíni kíni baálé mi ń sọ tẹ́ wá tẹ́ wá ń sunkún torí ẹ̀ ẹni tí ò gbò tí ò wúlò ẹni tí ò da ṣùgbọ́n tó bá nímọ̀ yóò tún ran ọkọ lọ́wọ́ èmi è fẹ́ kí n máa prepare message lọ́wọ́ pé mo fẹ́ ní ìwàásù màá fẹ́ kí ìyàwó mi ó wà nítòsí mi torí pé tí ẹsẹ̀ bíbélì mìíràn bá sápá mi lórí tí n bá béèrè lọ́ ìyàwó mi yóò sọ fún mi pé ibi báyìí lọ́rọ̀ tẹ́ wí ń wà nítorí pé ó nímọ̀ ó ràn mí lọ́wọ́ nínú àdúrà ó ràn mí lọ́wọ́ nínú ìmọ̀ so àwọn ojúṣe rẹ̀ nìyẹn àwọn ojúṣe míì tóbìnrin ìyàwó ìránṣẹ́ Ọlọ́run náà ni pé kó jẹ́ ẹni tó ń gbègbè ayé ìwà mímọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ àwọn èèyàn máa kíyèsí lára ìyàwó rẹ̀ ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tí ó bá ní àyàwó tó lè tó lè gbègbè ayé bẹ́ẹ̀ wọ́n máa sọ lòdì ìyàwó tèmi jẹ́ àwòkọ́ṣe àti àpẹẹrẹ fún ìjọ yálà nu aṣọ wíwọ̀ nínú ọ̀rọ̀ sísọ nínú wàhíù nítorí pé ọmọ tí mo gbé dání òun náà sì nímọ̀ nípa ẹ̀ àwọn ojúṣe nìyẹn tó yẹ kí ìyàwó ìránṣẹ́ ọlọ́run kó mọ̀. tí ìyàwó ìránṣẹ́ ọlọ́run bá ń sọ fún ìránṣẹ́ ọlọ́run pé ẹ̀yin lọ́lọ́run pé o ọlọ́run ò pè mí o ṣé ọ̀rọ̀ yẹn ṣé òótọ́ bó ṣe jẹ́ nìyẹn. òótọ́ kọ́ ìyàwó ìránṣẹ́ ọlọ́run tó bá nímọ̀ kò ní wí bẹ́ẹ̀ ṣùgbọ́n nítorí pé ọkọ náà ti já a lẹ̀ ọkọ náà ò kà sí ọkọ náà bí ó tiẹ̀ tún ní yàrá kan títí gbàdúrà. ibi tẹ́ ń lọ yẹn tiẹ̀ lágbára. ó ní yàrá kan títí gbàdúrà tí ìyàwó rẹ̀ ò gbọ́dọ̀ wọ̀ ìránṣẹ́ ọlọ́run tó bá nírú yàrá bẹ́ẹ̀ àdúrà tó bá gbà ń bẹ ọlọ́run ní bọ́. Ah, àwọn yàrá kan máa wà táwọn èèyàn nínú ilé tó jẹ́ pé ìyàwó wọn ò gbọ́dọ̀ wọ̀. yàrá ìwọ̀ gbọ́dọ̀ sínú ilé fún ìyàwó kò gbọ́dọ̀ sí. Si fún ìránṣẹ́ ọlọ́run kó ní yàrá ìwọ̀ fún ìyàwó ẹ̀ kí ló dé mọ́bẹ̀. power house. power house kí ni agbára wo ló dé mọ́bẹ̀ ìyàwó ẹ̀ gbọ́dọ̀ mọ gbogbo ń tó bá dé mọ́bẹ̀ níyàwó gbọ́dọ̀ mọ̀ bó ṣe yẹ kó rí nìyẹn kò tí ẹ gbọ́dọ̀ sí nǹkan kan ṣé ìyàwó ìránṣẹ́ ọlọ́run ṣé ara ọkọ rẹ̀ ṣé kò mọ gangan pa ẹ̀ irú àwọn ọkọ tí ẹ sọ pé àwọn ń lọ fún àwẹ̀ àtàdúrà ọjọ́ mọ́kànlélógún obìnrin àwọn gbọ́dọ̀ súnmọ́ wọn àwọn náà gbọ́dọ̀ súnmọ́ gbogbo wọn ń ṣe lòdì wọn ń ṣubú. one twenty days. ìranù ni. two hundred days. ìranù ni. àbí mo wà ní ìsera mi ò gbọ́dọ̀ súnmọ́bìnrin kankan báyìí. fọdún kan gbogbo yẹn èké ni kò sínú bíbélì bẹ́ẹ̀ kò sínú bíbélì tí bíbélì wí ni pé kẹ́yìn méjèèjì ó fi mọ̀ ṣọ̀kan kẹ́ ẹ sì tún jọ gbàdúrà kẹ́ ẹ wà ní ìṣọ̀kan nínú first corinthians seven ó ní ẹ má ṣe kọ̀yìn síra yín ẹ wà níṣọ̀kan tí ń bẹ ìgbà àwẹ̀ tí ò ní jẹ́ kí n súnmọ́ yín sọ fún tíyàwó mi náà bá dẹ̀ bá gbà àwẹ̀ tí àfi ní súnmọ́ra yóò sọ fún mi àgírí pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tó bá gbà àwẹ̀ tí mi yóò sọ fún mi ń sì láṣọ wò ń sì lẹ́bi lọ́dọ̀ ọlọ́run. so ọkọ lè máa sọ pé àmọ́ abẹ́rẹ́ àwẹ̀ ni má ṣe o oṣù kan máa fi gbà ọ á ti máa sọ fún sílẹ̀ á ti máa prepare sílẹ̀. tọ́ba yìí jẹ́ pé òun bá ní lọ́kàn bẹ́ẹ̀ yóò ti máa sọ fún tẹ́lẹ̀ wọ́n jọ agree ni obìnrin yóò fún permission. tí wọ́n bá wá jọ agree pé mo fẹ́ gba forty days o màá bẹ̀rẹ̀ ní march bọ́ngbà tó ń di bíi thirty tí ara obìnrin béèrè láti sùn pẹ̀lú ọkọ ẹ̀ tí ọkọ wa ní ṣe bá ti sọ irú èṣù wo rè má jẹ́ kéṣù lu ẹ̀ má jẹ́ kéṣù wọnú ẹ̀. kò sí ní tó dí nínú ìṣepọ̀ wa. kò ba àwẹ̀ jẹ́ kò ba àwẹ̀ jẹ́ o pínpín. ó tún mú àwẹ̀ le dáadáa. dáadáa. wákàtí kan pẹ̀lú ọlọ́run pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù ní fresh one zero five point nine fm náà lẹ́wà bàbá ni ó tún mú àwẹ̀ le dáadáa. mo mọ̀ pé àwọn èèyàn á béèrè béèrè tó pọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kémi béèrè nǹkan sí i àwọn ìyàwó ìránṣẹ́ ọlọ́run ó máa ń sábà ṣẹlẹ̀ láwọn ìjọ kan mi fẹ́ àwọn ìjọ kan wà àwọn ìjọ kan wà tó jẹ́ pé àwọn ìyàwó wọn máa ń ṣe jẹ́jẹ́ torí pé wọ́n mọ̀ wípé ẹ dádì lè fẹ́yàwó tó pọ̀ ó lè jẹ́ ara àwọn àṣìṣe àwọn aṣíwájú àbí gbogbo ẹ̀ tó ti rí pé ìyàwó púpọ̀ bó àwọn ìjọ kan wà tó jẹ́ pé mi ì ní dárúkọ tó jẹ́ pé ah, ìyàwó ẹyọ kan ni ìyàwó dẹ̀ ti mọ̀ pé ọkọ òun ò lè fẹ́ yàwó kò dẹ̀ lè fẹ́ lòmíì ah, wọ́n wá máa ní wọ́n lára mo ti rí mo ti rí àwọn ìyá wọ́n wá máa ní wọ́n lára gbogbo nǹkan tó ti mọ̀ pé ò lè fẹ́ lòmíì ó mọ̀ pé kò lè na òun ó mọ̀ á wá máa ní lára àbí ṣé ẹ tí ì gbọ́rú nǹkan bẹ́ẹ̀ yẹn rí. nípa orí ọ̀fẹ́ ọlọ́run ọjọ́ tèmi ti bẹ̀rẹ̀ ṣe olúwa mo lọ́jọ́ díẹ̀ lórí. ìrírí sì pọ̀. ẹ wọ́n ti ń kórú ẹ̀ wá dọ̀ mi irú obìnrin bẹ́ẹ̀ kò ní mọ̀ ni irú obìnrin bẹ́ẹ̀ alábùkù ni irú obìnrin bẹ́ẹ̀ bọ́kọ ọ̀bá nà ọlọ́run ọ̀nà hmm. tọkọ ọ̀bá kọ ọlọ́run ọkọ̀ tọkọ ọ̀bá fìyà jẹ ọlọ́run ó fìyà jẹ nítorí pé ó dúró lórí wípé ah, kò kú gbọ́dọ̀ kò gbọ́dọ̀ nà mí bí ọlọ́run ọkọ lè mọ̀ nà ọlọ́run nà so obìnrin ò gbọ́dọ̀ dànrú ẹ̀ wò obìnrin tó bá ti ṣerú ẹ̀ àìnímọ̀ náà ni kò dẹ̀ sí ní tó fàájú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ wọn dúró lórí àdúrà tiẹ̀ nìkan wọn ò kọ́ yàwó wọn wọn ò tírèèni ìyàwó wọn kò sí ìyàwó pásítọ̀ tí ń lọ bible school kọ́sà dáná kàn sì bá sùn ọ̀tán Hmm. tọ́pẹ́ ọlájọṣepọ̀ bíi ọkọ àtìyàwó. ọ̀tán so kò sí kọ̀lẹ́kọ̀ọ́ kankan kódà sáàmù nìkan náà lọ́mọ ọmọ díẹ̀ sórí olúwa gbógun tán ti ń gbógun tì mí fìjà tán fún ti ń bá mi jà tán bá ní bíbélì sọ báyìí kọ̀ mọ́ nítorí pé kèé ka bíbélì ọkọ ò sì fi kọ́ ṣùgbọ́n ló ìyàwó tèmi tèmi ní ó mọ bíbélì ó ń ka bíbélì parí lọ́dọọdún ẹni tí wọ́n jọ ń kájọ ń kárí bíbélì ìparí lọ́dọọdún láàárọ̀ òní ó ti bí mí ń bo lẹ́yìn bá ti ń dé mo ní mo bá débi báyìí tó náà débi báyìí eléyìí ni ó wàá ṣe lòdì rárá o. ẹ ṣáà tẹnumọ́ ìmọ̀ yìí ìmọ̀ yìí sẹ́. bẹ́ẹ̀ zero eight zero three two three two one zero five nine zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine fáwọn tó wà lókè òkun plus two three four eight zero nine two two two one zero five nine. àwọn ìránṣẹ́ ọlọ́run kan máa ń na ìyàwó wọn wọ́n ní kan ń na ìyàwó ẹ̀ǹjọ́ kan wọ́n ló ní èmi kọ́ mu náà ẹ̀mí mọ́ ló nà ẹ̀ ìtọ́ni ní kí n gbẹ sórí pẹ́yọ kan mo gbẹ wètí ẹ bó ṣe bẹ́ ọwọ́ ọlọ́run ló nà ẹ̀ kì í ṣọwọ́ mi kí ni ẹ rí sírù ṣọ́lọ́ ń lè ní kéèyàn báyàwó èèyàn wí kó fún lẹ́gba mo tiẹ̀ mo gbọ́ kan jọ kan pásítọ̀ náà ní oníṣàngó àwọn aráalé wọn lè máa gbọ́ báyìí ó de ìyàwó ẹ̀ mọ́ bẹ́ẹ̀dì ìgbà ìyàwó wa pariwo àwọn aráalé wa wọlé ńgbà tó wọlé wọn rí tó de ìyàwó àmúre ló fi de ìyàwó ẹ̀ ìyàwó sọ fún mi mo bí gbogbo ẹ̀ wọ́n lójú wá tì í ó láwọn ń ṣeré ni ìyàwó ní àṣeré o ó tún fẹ́ nà mí bó ṣe ń nà mí ni o àmúre ló tún fi dì ìdì mímọ́ ìdè mímọ́ ló fún kí lẹ lè rí sọ sírò àwọn ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ yẹn ara wọn ń gbọ́ wá báyìí. irú àwọn bẹ́ẹ̀ wọn ò lóye wọn à ní mọ̀ wọn èyí ṣe ìránṣẹ́ Ọlọ́run tó nípè àwọn ìránṣẹ́ Ọlọ́run pé ó wù wọ́n wọ́n ṣàfẹ́ jẹ́ pàìtọ̀ dádì ẹ̀ ń sọ̀rọ̀ ìmọ̀ òpè ah, gbogbo ẹ̀ ẹlòmíì ò ṣe ìránṣẹ́ ọlọ́run tí ò lè nà yàwó ẹ̀ ṣe tí mò sọ náà nù àwọn aláìgbàgbọ́ kan wà tí ó lè nàyàwó wọn tí wọ́n lè nàyàwó wọn. ṣùgbọ́n gbogbo orú àwọn tí wọ́n pera wọn níránṣẹ́ ọlọ́run tí wọ́n ń nàyàwó wọn wọn èé ṣe ojúlówó ìránṣẹ́ ọlọ́run kántáfíìtì ni wọ́n. ẹ a ṣe ojú òpó sílẹ̀ kó má bàa dàbí pé à ń dá gbogbo ẹ̀ ṣe. hello. God bless you sir dáàdi ẹgbẹ́ ẹgbẹ́ tí n fi orúkọ mi pamọ́. ok sir. mo jẹ́ mo jẹ́ ìyàwó ìrànṣẹ́ ọlọ́run. Ah, obìnrin ló ń bá mi sọ̀rọ̀. obìnrin nìkà. ok. ọkọ ọkọ mi ní ìmọ̀ olùsílẹ̀ ọdún mi náà ní ìmọ̀ olùsílẹ̀ ọdún kan. ṣùgbọ́n àwọn nǹkan kan tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ nínú bíbélì táwa gan mọ̀ yìí pé kinní yìí bíbélì sọ pé ọmọ òtítọ́ ìṣẹ́ sọ wá òtítọ́ wá sọ wá dènìyàn ra tí ìyàwó bá rí irú eléyìí nínú ilé tó wá di wàhálà àti ìdààmú tó jẹ́ kóbìnrin yẹn wò sọ̀rọ̀ kankan mọ́ irú irú ìrìnàjò bẹ́ẹ̀ yẹn tí ìjẹ́bẹ̀ òun wà kí n ká fi fi là. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ṣe rí gbogbo ìránṣẹ́ ọlọ́run ló gbọ́dọ̀ ní bàbá tí ẹ lè fẹjọ́ rẹ̀ sùn ìránṣẹ́ ọlọ́run tó bá jẹ́ pé kò ní tààràn ó ní ò ní bàbá irú àwọn bẹ́ẹ̀ kọ̀sẹ́ńtẹ́ lè fẹjọ́ rẹ̀ sùn kọ̀sẹ́ńtẹ́ lè bá wí irú ìránṣẹ́ ọlọ́run kí ìránṣẹ́ ọlọ́run ipò kípò tó bá rí ọ wà kódà iye ọjọ́ orí tó bá wulẹ̀ òní ó yẹ kó ní bàbá kan tí ìyàwó rẹ̀ lè lọ bá pé ẹ bàbá ẹ ìyàwó ọkọ mi ṣe báyìí so gbogbo ìránṣẹ́ ọlọ́run ló gbọ́dọ̀ ní bàbá. tó bá jẹ́ bàbá kí bàbá ń kọ́ tó nǹkan ah. máa ń ṣe bẹ́ẹ̀ sáwọn ìyàwó ẹ̀. bàbá bàbá rè kọ́hún irú àwọn bàbá báwọn nǹkan là ń wí èèyàn gbọ́dọ̀ yan bàbá bú panápaná hmm. àwọn bàbá panápaná tó gbé fẹ́yẹ̀ sí dání tó yẹ pé béèyàn bá gbé náà ẹ̀mí débẹ̀ yọ ọ́ náà irú àwọn báwọn là ń pè ní bàbá. ẹ jẹ́ àtúgbà ìpè mi hello hello hello god bless you ma èyí ohun tẹ́ fi ń gbọ́ wá sílẹ̀ mà. ẹ̀yẹ sàmú ti pa. Eh, nǹkan tèmi fẹ́ kẹ́ bá wa ṣàlàyé lórí fáwọn ìránṣẹ́ ọlọ́run ni pé kí wọ́n má sọ àwọn ìyàwó wọn dohun èlò àlùpàṣẹ ẹlòmíì kò ní í dá síyàwó ẹ̀ ńlé rárá kò ní í ta sí i wọ́n kàn fi àwọn ìyàwó wọn sílẹ̀ wọ́n máa ṣe nǹkan tó wù wọ́n yẹn náà lè sọ obìnrin dìdàkudà ṣẹ́wọ̀n pé nǹkan tẹ́yìn bá lọ́sẹ̀ tó kọjá ń pa sí babalọ́lá ni pé bàbá máa ń rìnrìn àjò káàkiri wọn ní wọn lè ra àtẹ̀ǹtì ìyàwó wọn ìyẹn ló jẹ́ kóbìnrin yẹn bóyá ló jẹ́ kán máa ṣe bọ́n ṣe ń ṣe. ṣé dádì gbọ́ nǹkan tí wọ́n sọ dáadáa pé àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń pàyàwó wọn tì. mo gbọ́ pé kẹ. wọ́n kàn máa lọ ministration káàkiri wọ́n á fi ìyàwó lẹ̀ wọ́n á fọmọ́ lẹ̀ ìjọdẹ lélẹ̀ inú ìdílé náà ló ti bẹ̀rẹ̀. yes. wọ́n má bá ìyẹn rere jẹ́ fún wa kàn jọ. ẹ ṣe o ẹ ṣe ṣe rí gbogbo ìránṣẹ́ ọlọ́run tí wà nípò bá ń lè mí ń bá sọ̀rọ̀ báyìí kí wọ́n ronú pìwàdà àwọn kọ́ ni ẹ kan jésù má gbélébù èwo làbùrọ̀ jáde ńlé nígbà ọdún tó yẹ kí ìwọ àtìyàwó ẹ̀kẹ́ jábẹ̀ síra yín lọ́wọ́ nídìí kérésì ó wà lórí òkè ó sì wà lórí òkè dọ̀ǹdì wáhùn ní january ó tún wálé ó wá dọ̀ǹdì twenty january lọ́sẹ̀ ń bọ̀ àlé ṣé wọ́n lọ pa jésù ó wá yọjú sílé ó wá yọjú lé ṣé wọ́n lọ jésù ni kì í ṣe kó tún dé gan. rárá kò dáa bẹ́ẹ̀ ó yẹ ká jọ ká mọ̀ ìyàwó wa níyàwó wa ká bá wọn ṣàwàdà ká bá wọn ṣeré ẹlòmíín ó kún fẹ́ mi débi pé kò lè báyàwó ẹ̀rẹ́ rìn. ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìránṣẹ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìránṣẹ́ ọlọ́run wọ́n máa ń sọ pé àwọn ò lè fẹ́ pásítọ̀ àwọn ò lè fẹ́ torí nǹkan tí wọ́n rí tí bàbá wọn ṣe tó fojú ìyá wọn rí àti nǹkan tó ń rí inú ilé pé àwọn pé tó bá jẹ́ pé bí ìránṣẹ́ Ọlọ́run ṣe rí rè àwọn ò lè fẹ́ pásítọ̀ lóbìnrin tí wọ́n máa ń sọ dáadáa ṣó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ pàápàá ìwà tí àwọn pásítọ̀ ń wù sí aya wọn àwọn ìwà tí ò ni kò dé sí ìtọ́fà ju pé mo tún tẹnu mọ́ wọn ò ní mọ̀ ni. ó dẹ ẹ jẹ́ ká ṣe nǹkan kan ẹ jẹ́ àfìdánwò kan fún gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó ń gbọ́ wa kọ́ interview àwọn ọmọ wọn obìnrin pé ṣé o lè fẹ́ pásítọ̀ kọ́ gbogbo nǹkan tó máa sọ tó bá lóun ò lè fẹ́ pásítọ̀ kọ́ bí pé kí ló dé tó bá ti dákẹ́ lọ gbárin kọ́ mọ̀ pé nǹkan ń ṣe wọ́n kò fẹ́ sọ fún wọn wípé ẹ̀yin ìṣerú e ẹni tí èèyàn ń bá pàdé nìyẹn ẹlòmíì lè ní ìdí mi o tó jẹ́ pé ó tó jẹ́ pé ò lè jẹ́ kó fẹ́ pásítọ̀ o ṣùgbọ́n tó bá ti dákẹ́ lọ pé kí nìdí à ẹ má wọrí dádì ẹ má wọrí dádì kò fẹ́ sọ pé dádì rádaràda ni wọ́n pòun ò fẹ́ pàdé irú wọn òun ni so ẹ jẹ́ ká tún gba ìpè kan sí bẹ́ẹ̀ yẹn. hello. hello sir. God bless you sir. ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wa sílẹ̀ sir. Ah, ok orí fóònù mo wà. ok sir. Eh, eh, ẹ yí rédíò yẹn lẹ. rédíò ẹ̀ kò ń bẹ̀ yẹn. ẹ jẹ́ ọba àgbẹ̀ kúrò. Eh, yes sir. ẹ kú iṣẹ́ ọlọ́run ẹ ṣe lọ́wọ́ sir. yes sir olùwàsàgbára dọ̀tun. àmín. ẹ ẹ jọ sá ṣe rí ẹ lóòótọ́ bíbélì sọ pé àwọn èèyàn ń ṣègbè nítorí pé wọn ò ní ìmọ̀ so ìmọ̀ àìní ìmọ̀ ló fa ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe tó máa ń wáyé láàrin ọkọ àti ìyàwó so torí pé ẹ nàìjíríà kan sọ pé ẹ ẹ má tètè ẹ ẹ ẹ má tètè du ara yín nítorí sátánì tó dé rè so gbogbo eh, ìránṣẹ́ ọlọ́run tó bá jẹ́ pé eh, wọ́n ń pa ìyàwó wọn tì tí wọ́n fún ní ẹ̀ǹsì eh, tí tó ní tó bí ìgbà tí wọ́n mọ̀ mọ̀ wọ́n yà wọ́n lójú ni ìgbélò rẹ̀ fi àríyé rúfọ̀ bẹ́ẹ̀ sí torí pé èsì tí èsì ẹ̀ ń wò yẹn ó ń dọdẹ wa káàkiri ní kọ́lọ́ máa fi kó máa fi adé sátánì lọ́wọ́. ẹ ṣe púpọ̀ sà. mo fẹ́ sọ kankan ayé sẹ́rí ọ̀rọ̀ sẹ́rí kan sà wípé Eh, àwọn àṣẹ ọlọ́run tí wọ́n ṣe pé àwọn náà kan jésù àgbélé ìwé ni ọ̀rọ̀ yẹn ní òròpó yẹ kó eh, kó kó eh, torí pé tábà kò tẹ́ níbi lè sọ pé ẹni ó bá sọ pé òun kò lẹ́sẹ̀ ó fọ ọlọ́run lékè ni gbogbo wa ni ẹni ńlá dẹ́sẹ̀ gbogbo àdẹ̀ ni jésù kú fún so èmi òròpó yẹ kí a lè sọ pé ah, àwa la kan jésù àgbélé ìwé ni àwa la gbogbo àlà kan má gbélé ìwé ṣùgbọ́n àánú la rí gbà tí tí tá a fi ọ̀dọ̀ ọlọ́run ẹ ṣe ẹ o ó dàbí ẹni pé ẹ gbọ́rọ̀ yẹn lágbọ̀ọ́yé ńgbà téèyàn bá mọ̀ọ́mọ̀ tó lọ sórí òkè tó pàyàwó ẹ̀tì tó pa àwọn ọmọ ẹ̀tì sínú ilé tó wá lórúkọ wípé òun lọ gbàdúrà là ń sọ wípé sóun nìkan ńlọ́pa Jésù ni tẹ́ ẹ wá jẹ́ pé tiẹ̀ le tó bẹ́ẹ̀ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́. àmín. ẹ jẹ́ àgbà ìpè náà. hello. hello sir. God bless you ma. amen sir. láti òkè pàdé mi sir. yes ma ọjọ́ ayọ̀ ló ń sọ̀rọ̀. ok ma. mo jẹ́ ìyàwó olórin. ok ma. èmi àtọkọ mi àjọ máa ń lọ ni torí àwọn voice mi kò rí voice tó tó wà òkè tó voice tí mo ní tí mo ní ni. tí mo ti ta máa ń lò fúnra wa so àtò mọ wàrà wa gan-an fact èmi lọ́wọ́ sí o kí pásọ̀ àti ìyàwó wọn kan jọ sowọ́pọ̀ kan dẹ̀ jọ ṣiṣẹ́ yẹn bó ṣe tó àti bó ṣe yẹ god bless you sir. ẹ ṣe púpọ̀ àwọn sọ̀rọ̀ bí àwọn àtọkọ wọn bí wọ́n ṣe jọ ń rìnrìn àjò. dádì kí ni ìmọ̀ràn tẹ ní láti bi àwọn ìbéèrè tá ti ní fún gbogbo èèyàn pàápàá nípa pàtàkì obìnrin nínú ilé nínú ayé lẹ́nu iṣẹ́ lẹ́nu iṣẹ́ ìrànṣẹ́ láyìíká nínú ilé kí ni ìmọ̀ràn tẹ ẹ ní. ìmọ̀ràn mi ni pé ká fi obìnrin sí ipò tọ́lọ́run fi sí ipò tọ́lọ́run fi obìnrin sí ni olùrànlọ́wọ́ ipò tọ́lọ́run fi sí nìyẹn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé lọ́lọ́run ti ṣe bẹ́ẹ̀ ádámù ò tí ì lẹ́nì kankan ńgbà ádámù dẹ̀ rí tọ́lọ́run rí wípé ádámù gbọ́dọ̀ mọ rírì obìnrin yìí torí ẹ̀ ó mọ̀ pé kò lówó tẹ́ ilé san dáórì ó mọ̀ pé kò níṣu tó lè kólẹ̀ fún dáórì ọlọ́run wá yọ eegun ọ̀há rẹ̀ kan láti dúró bíi dáórì kó lè mọ pàtàkì obìnrin tó ń fún un so gbogbo wa náà la gbọ́dọ̀ mọ pàtàkì obìnrin nínú ayé wa tẹ́ ẹ bá rí ìlú kan tàbí agboolé kan tí wọ́n sọ pé àwọn ọ̀fẹ́ lóbìn wọ́n lè bí sí wọ́n lè rẹ̀ sí wọ́n lè dàgbà bàbá sì rí jọ tán bá ní tobìnrin bó o kwaya tí ọba sóbìnrin bẹ kò ní sí tẹnọ tàbí sólò nínú orin wọn orin wọn ò ní dùn bẹ́ẹ̀ ni ìlú tí ọba sóbìnrin wọn ò pé ibi iṣẹ́ inú ilé nínú ayé ìránṣẹ́ Ọlọ́run obìnrin gan la máa fi ń díwọ̀n àwọn èèbó gan wọ́n fi obìnrin díwọ̀n bọ́ọ̀ bá ti márì wọ́n gbà pé ó responsible òye sẹ́ńtẹ́ yẹn lè gbẹ́mìí lé tó o bá ti níyàwó. so pàtàkì lóbìnrin pátápátá ní gbogbo ọ̀nà lóbìnrin fi jẹ́ pàtàkì. ó yẹ ẹ bá wa bá àwọn obìnrin náà sọ̀rọ̀ báyìí. àwọn obìnrin náà wá gbọ́dọ̀ gbà wípé àwọn gan wá gbọ́dọ̀ sọ́ra wọn di ẹni tí ò wúlò máa da ọkọ láàmú máa ọkọ máa lábẹ́ ọkọ rẹ̀ ni gẹ́gẹ́ bí ìgbékalẹ̀ ọlọ́run so tó bá ní mọ́tò tọkọ ò bá ní wọ́n gbọ́dọ̀ jọ máa lò ó ni. obìnrin kan wà tó jẹ́ pé mo gbọ́ ọ̀rọ̀ ẹ̀ nígbà kan wọ́n ti wà nínú ìrìn àjò ìgbéyàwó kí ọlọ́run tó pe ọkọ wọn ló dẹ̀ máa ń sọ mi ò fẹ́ pásítọ̀ o <laughs> ká ní mọ̀ pé o máa di pásítọ̀ mi ì ní fẹ́ o mi ò fẹ́ pásítọ̀ o lágbájá ni mo fẹ́ mo fi ṣàpẹẹrẹ ni pé kúnlé ni mo fẹ́ o kì í ṣe pásítọ̀ kúnlé o ọ̀sán kan òru kan ló lọ́nà ń pè ẹ́ o wo fi èmi lẹ o mi lè ṣèyàwó pásítọ̀ irú ìrànlọ́wọ́ wo ló lè ṣe fún obìnrin yẹn. ẹ ṣe ṣe rí irú obìnrin bẹ́ẹ̀ ihun tó nílò ni òye òye àgbà tó bá múrú ọmọbìnrin bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ àwọn àgbà ránṣẹ́ ọlọ́run wọn ó fi òye tí òye yé òye òye obìnrin yẹn ni ńlójọ́ sọ bẹ́ẹ̀ lóòótọ́ wọn ò jọ fẹ́ra wọn ní ìránṣẹ́ ọlọ́run ṣùgbọ́n bí ọba dọ́dọ̀ àgbàlagbà tó fòye yé inú obìnrin yẹn ó dùn torí pé yọ mọ tó jẹ́ pé ìdí tí òun fi gbọ́dọ̀ gba tiẹ̀. aago idẹ ti wá lọ báyìí o ibi mo dẹ̀ tún fẹ́ lọ yìí ó lágbára púpọ̀ púpọ̀ o ah, ẹ nípa ìtọ́jú inú ilé ìtọ́jú inú ilé pàápàá àwọn tí ọlọ́run pè fún full time arabi tí wàhálà wà nìyẹn mm-hmm. arabi tí wàhálà wà nìyẹn ẹlòmíì á ní full time lọ́lọ́run pòun fún kò wá sí nǹkan kan ìyàwó àtọmọ ah, mo mọ̀ pé ó ṣeéṣe kẹ́yìn náà ti làárò ẹ̀ kọjá rí kí lẹ rí sọ sí abala ibẹ̀ yẹn. ẹ ṣe gan. ẹ mọ nígbà tẹ wá lọ́lọ́run pè yín báyìí tẹ lọ́lọ́run pè yín báyìí ebi ti pọ̀ jù ebi ti pọ̀ jù. ṣe ara tá à ń wí náà nìyẹn nípa ìmọ̀ nígbà tó lọ́n bá pe ènìyàn kọ́lọ́hún tó sọ pé lágbájá mọ́ ṣiṣẹ́ mọ́ fiṣẹ́ lẹ̀ ọlọ́run ó ti la ọ̀nà tí yóò ti máa gbà jẹ ọlọ́run ìpè èèyàn fún ya rárá so àwọn kan ti torí àìnímọ̀ dánwò lórí pé wọ́n sọ pé ìyàwó ìránṣẹ́ ọlọ́run gbọ́dọ̀ ṣiṣẹ́ kò gbọ́dọ̀ ṣiṣẹ́ nípa bẹ́ẹ̀ wọ́n wá ń ra mùún nínú ìpọ́njú ìyàwó ìránṣẹ́ ọlọ́run lè ṣiṣẹ́ ọkọ̀ gan lè ṣiṣẹ́ iṣẹ́ rẹ̀ ni ọkàn gbọ́dọ̀ paṣẹ olúwa lára so ṣùgbọ́n full time full time tọ́pọ̀lọpọ̀ ń ṣe lónìí wọn ò mọ ìpè ọlọ́run yàtọ̀ àìmọ̀ pé ọlọ́run yàtọ̀ òun ló ó di full time láì di full time náà wá da lágbe náà mí wá ń káàkiri ń gba aago gbàlá fi gba gàrí kiri láàrin ọjà láàrin ọjà ọlọ́run ò dẹ̀ gbé kalẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run gbé kalẹ̀ bẹ́ẹ̀ so ìgbà ọlọ́run ti pè mí èmi dúró nínú ìpè yìí ńgbà ọlọ́run sì ní fiṣẹ́ lẹ̀ tí mo ti fi í lẹ̀ mi ò dọ́dọ̀ ẹnìkankan ságbérí mi ò sì tọrọ lọ́dọ̀ kankan rí kódà mi ò sọ àìní mi fún ènìyàn kankan rí ọlọ́run sì ń bọ́ mi so ọlọ́run tó bá ní kéèyàn fiṣẹ́ lẹ̀ ó ṣetán láti bọ́ yàn. tó bá tún di ní àkókò mìíràn màá tún pè yín wá a máa ráàyè tan ìmọ́lẹ̀ síbẹ̀ yẹn torí ibi tá à ń gẹ̀ sí ó le àwọn ọ̀rọ̀ pọ̀ àwọn ìbéèrè pọ̀ níbẹ̀ mọ̀ pé àwọn èèyàn máa ní ìbéèrè tó pọ̀ láti bí yín nọ́mbà wo ló lè pè yín sí. ẹ ṣe nọ́mbà mi tí wọ́n lè pè mí sí kì í ṣe lóru o tó o bá pè ní lóru ní gbé ìnídọ́ lóhùn lójúmọmọ ló lè pè mí kì í ṣe kó máa pè mí ní ìdájí láago mẹ́fà tí mo wà lójú oorun tó o bá pè mí pè mí lọ́sàn-án gan sí ọwọ́ rọ̀lẹ́ so nọ́mbà mi náà ni zero eight zero three three two three four two six nine. lẹ́ǹkan sísà. zero eight zero three three two three four two six nine nọ́mbà mi nìyẹn bọ́ ọ bá sì ti pè èmi náà ni n ó gbé tí wọ́n dá ọ lóhùn bàbá ní kẹ́ ẹ má pe àwọn lóru o nítorí pé ẹ̀yin náà mọ̀ àgbà ti àbí ọmọ kékeré ọmọ kékeré ni wọ́n máa ń sọ so ọ̀sán náà ni ó da alẹ́ fún oorun ni mo kí bàbá mi pí ẹ̀fọ́ wá láti lè ṣe ìrànṣẹ́ kremik fún ti àjọ̀dún ìpè fifty three years lórúkọ jésù orí ọ̀fẹ́ sísà orí ọ̀fẹ́ sí gbogbo àwọn tí ọlọ́run dẹ̀ lò láti ṣe ìtìlẹ́yìn fún àṣeyọrí ìpàdé náà ọlọ́run ti kà lára ẹ̀ yóò máa ti gbogbo wa lẹ́yìn mo ní nǹkan kan tí mo fẹ́ sáré mẹ́nubà ẹ jọ̀wọ́ mo ní ẹnìkan tó jẹ́ wípé ó nílò wheelchair ó dẹ̀ need ẹ̀ seriously seriously mo dẹ̀ ti lọ béèrè irú wheelchair ta need ninety thousand naira ni tabari ẹnikẹ́ni tí ọlọ́run bá fi sí lọ́kàn láti support àmúdẹ̀ ní nǹkan kan ni pé one one thousand naira lọ́nà náìtì lọ́dọ̀ èèyàn náìtì ó ti pé tó bá jẹ́ pé five thousand bó jẹ́ ten thousand bọ̀ àánú náà la rí gbà tí ọlọ́run dá wa sí even gan ká ní bí nǹkan tó wà ńlẹ̀ ní mẹ́ta ló máa jẹ́ báyìí torí ẹnìkan ní Baṣọ̀run mo rí mo ti ẹnìkan rìpíà ìkan tá a rí rìpíà àwọn èèyàn mẹ́ta ṣáà ni a fẹ́ fún ní wíìkì àbọ̀ ìkan wà tó jẹ́ pé ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí condition tó wà olúwa ràn wá lọ́wọ́ tabarẹ́ni tó fẹ́ dá sí ẹ kò sẹ́ndí mi 0244 ẹ kò send message mi lórí nọ́mbà yìí zero eight zero three three two six eight eight four six tabarẹ́ni tó bá fẹ́ dá sí èmi á sẹ́ndì account number bá a ṣe máa àti bá a ṣe máa rà zero eight zero three three two six eight eight four six nọ́mbà mi nìyẹn tí Kristi ò bá tíì dé a tún máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ n falẹ̀ bàbá pf fọwọ́ lọ́wọ́ God bless you. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa dé sí etí gbọ̀nyìn látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní nọ́mbà seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́yà ọ̀túnmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ẹ̀ máa bá wa ká ní orúkọ jésù ti nazareti. in the name of jesus christ of nazareth. bí ọ̀rọ̀ yìí ṣe ń jáde lọ sí inú ìdílé kọ̀ọ̀kan. as this message is going out into every household. jẹ́ kí agbára ìyìn kó wọnú ìdílé kọ̀ọ̀kan ní orúkọ jésù. let the power of praise enter every house in the name of jesus. ìṣẹ́gun tó ń bẹ nínú ìyìn kó jẹ́ tiyín. the victory that is in praises be your portion. ní orúkọ jésù olúwa wa. in jesus christ's name our lord. amen. Àmín. Amen. Gbogbo ẹ̀yin olùgbọ́rọ̀ mi lónìí all my listeners today. àti orílẹ̀-èdè gbogbo tó ń gbọ́rọ̀ yìí. and in every nation listening to this message. ǹjẹ́ o fẹ́ jà ǹjẹ́ o fẹ́ ṣẹ́gun bí? do you want to fight and prevail? àṣírí tó ń bẹ nínú ìṣẹ́gun rẹ nínú ọdún yìí ni pé kó máa yin olúwa. the secret of your victory this year is for you to be praising God. tó o bá ti bẹ̀rẹ̀ sí yin ọlọ́run. if you start to praise God. láti inú ẹwà ìwà mímọ́ rẹ̀ nínú ọkàn funfun wá. out of the beauty of his holiness from a pure heart. ìdánilójú ń bẹ fún ọ pé ó ṣẹ́gun àwọn tó there is assurance for you that you will overcome those who want to war with you. ẹja wo tí ó ṣẹlẹ̀ nínú èkejì kronika orí ogún. let's observe what happened in second chronicle chapter twenty. ẹja bẹ̀rẹ̀ sí wò ó láti ẹsẹ̀ kejìlá. we observe from verse twelve. ọlọ́run wa ìwọ kì yóò dá wọn lẹ́jọ́ nítorí àwa kò ní agbára níwájú ọ̀pọ̀lọpọ̀ ńlá yìí tí ń bọ̀ wá bá wa àwa kò sì mọ èyí tí àwa ó ṣe ṣùgbọ́n ojú wa ń bẹ lára rẹ̀. second chronicle chapter twenty verse twelve. o our God, we thou not judge them, for we have no might against this great company that cometh against us, neither know we what to do, but our eyes are upon thee. Ní ẹsẹ̀ kẹtàlá wípé gbogbo Júdà sì dúró níwájú Olúwa pẹ̀lú àwọn ọmọ wẹ́rẹ́ wọn, obìnrin wọn àti ọmọ wọn. Verse thirteen says, And all Judah stood before the Lord with their little ones, their wives, and their children. Ẹ̀mí Ọlọ́run sì fi ara hàn láàrin wọn. And the Spirit of God manifested in their midst. Ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ó sì wípé ẹ tẹ́tí sílẹ̀ gbogbo Júdà ẹ̀yin olùgbé jerusalemu àti ìwọ jehoshaphati ọba báyìí ni olúwa wí fún yín ẹ má ṣe bẹ̀rù bẹ́ẹ̀ ni kí ẹ má sì ṣe fòyà nítorí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yìí nítorí ogun náà kì í ṣe ti yín bí kò ṣe ti ọlọ́run. and verse fifteen says and he said hearken ye all Judah and ye inhabitants of Jerusalem and thou king Jehoshaphat thus says the Lord unto you be not afraid nor dismayed by the reason of this great multitude for the battle is not yours but God's. verse sixteen lọ́la sọ̀kalẹ̀ tọ̀ wọ́n kíyèsí wọn ó gba ibi ìgòkè sísì wá ẹ̀yin ó sì rí wọn ní ìpẹ̀kun odò náà níwájú aginjù Jérúẹ́lì Verse 16 says, Tomorrow go ye down against them. Behold, they come up by the cliff of Ziz, and ye shall find them at the end of the brook before the wilderness of Jeruel. Verse 17, ẹ̀yin kò ní ìjàlé ọ̀ràn yìí. Ẹ tẹ́gun, ẹ dúró jẹ́, kí ẹ sì rí ìgbàlà Olúwa lọ́dọ̀ yín. Ìwọ Júdà àti Jerúsálẹ́mù, ẹ má ṣe bẹ̀rù. Bẹ́ẹ̀ kí ẹ má sì ṣe fòyà. Lọ́la, ẹ jáde tọ̀ wọ́n. Olúwa yóò sì pẹ̀lú yín. verse 17 says, Ye shall not need to fight in this battle. Set yourselves Stand ye still and see the salvation of the Lord with you. O Judah and Jerusalem, fear not, nor be dismayed. Tomorrow go out against them, for the Lord will be with you. Verse 18. Jehoshaphati tẹ orí rẹ̀ bá sílẹ̀ àti gbogbo Júdà àti àwọn olùgbé Jerusalemu wólẹ̀ níwájú Olúwa láti sin Olúwa. Verse 18. And Jehoshaphat bowed his head with his face to the ground, and all Judah and the inhabitants of Jerusalem fell before the Lord, worshipping the Lord. Ẹ kíyèsí ohun tí àwọn ènìyàn wọ̀nyí ohun ìjà tí wọ́n gbé lọ́wọ́ tí wọ́n fi tẹ̀rí àwọn ọ̀tá wọn ba. I want you to take note of the instrument of warfare that these people held that made them to bow down the head of their enemies. Verse nineteen. Àwọn ọmọ Léfì nínú àwọn ọmọ Kóhátì àti nínú àwọn ọmọ Kórìn sì dìde dúró láti fi ohùn rárá kọrin ìyìn sókè sí Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Verse nineteen. And the Levites of the children of Kohatites and of the children of the Kohites stood up to praise the Lord God of Israel with a loud voice on high. Wọ́n kọrin yìí pé yìnyín yẹ ọlọ́run mi, ọba tó gbọ́ àdúrà. yẹ ọlọ́run mi, ọba tó gbọ́ àdúrà. They were singing this song that God that answer prayers, you deserve to be praised. God that answer prayers, you deserve to be praised. It was this song they were singing. The enemies faced them. They stood firm in order to demolish them. but embracing. ibẹ̀ ni ọwọ́ Ọlọ́run ti kọjá lọ sínú ayé àwọn tó yìn. it was then that the hand of God went straight to those that were praising God. ìyìn fún wọn ní ìṣẹ́gun tí wọ́n ń fẹ́. and praising gave them the victory they deserved. láì ní ohun ìjà kankan lọ́wọ́. without having any instrument of warfare in their hands. ẹ jẹ́ ká fi ojú inú wò ó wípé àwọn akọrin ni ó ṣáájú ní ogun yìí. let us imagine it that it was the choristers they were in the forefront of this battle. kí ni ẹ rò wípé àwọn ọ̀tá tí ó ní ìbọn yóò máa rò sí àwọn akọrin tí kò ní ohun ìjà kankan lọ́wọ́ yìí. I want you to imagine what do you think the enemies that are with guns and machine guns and aircraft would have been thinking about their enemies enemy who were coming to them without any instrument of warfare except the flute and singing. kò sí nǹkan tí àwọn ọ̀tá wọn yóò máa ṣe ju pé wọ́n yóò máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni.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 ẹ̀yin yóò ṣe rere. and in verse twenty and they rose early in the morning and went forth into the wilderness of Tekoa and as they went forth Jehoshaphat stood and said hear me O Judah and ye inhabitants of Jerusalem believe in the Lord your God so shall ye be established believe his prophets so shall ye prosper. nígbà tá àwọn ẹgbẹ́ akọrin wọ̀nyí bẹ̀rẹ̀ sí kọrin níwájú àwọn ọ̀tá àwọn ológun wọ̀nyí. when these choristers were singing in front of their enemies with instruments of battles. bí wọ́n ti jáde lọ níwájú ogun náà àti máa wí pé ẹ̀yin olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé. and as they went out before the Lord saying praise ye the Lord for his mercy endured forever. nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í kọrin àti ìyìn olúwa yan ogun ẹ̀yìn sí àwọn ọmọ Amoni Moabu àti àwọn ará òkè Seiri tí ó wá sí Juda ó sì kọlù wọn. and when they began to sing and and to praise, the Lord set ambushments against the children of Ammon, Moab, and Mount which were come against Judah, and they were smitten. This is a great miracle. Olúwa God killed and destroyed them completely. And the other were helping their colleagues to slaughter each other. When Judah came toward the watchtower in the wilderness. wọ́n wo àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì kíyèsí òkú tí ó ṣubú lulẹ̀ ni wọ́n. ẹnìkan kò sá àsálà. they looked unto the multitude and behold they were dead bodies falling to the earth and none escaped. arákùnrin àti arábìnrin. brothers and sisters. bíbélì sọ wá pé ọ̀dọ̀ mi kì í ṣe ọ̀dọ̀ yín lolúwa wí. the bible says your way is not my way. o ti ń gbàdúrà tipẹ́tipẹ́. for long you'll be praying. ṣùgbọ́n ìyìn ń kọ́. what What about praises? O gbọ́dọ̀ mọ̀ bá a ṣe yin Olúwa. You must know how to praise God. Máa yin Olúwa nínú yínyìn, ibẹ̀ ni ìṣẹ́gun rẹ gbé wà. Continue to praise God, that is where your victory lies. Bí a ti ń ìjà sí àwọn ọ̀tá wa. As we face our enemies. A ní láti mọ rírì agbára ìyìn. We must know the magnitude of the power of praise. Kí a sì lọ sí ojú ìjà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìyìn Olúwa lẹ́nu wa. And go to our battles with a lot of God's praise in our mouth. Nígbà náà ni a tó lè rí ìgbàlá Ọlọ́run. It is then we will see the salvation of God. Àwọn tí wọ́n kọ́ ní tòótọ́ bí a ti yin Olúwa. Those that have been trained indeed on how to praise God. Ni àwọn tí yóò mọ ìwàláàyè àti agbára rẹ̀. Are those who will know the power of of God and his power of being alive? Ǹjẹ́ o wà lára ẹni tó fẹ́ mọ ìwà láàyè àtàgbára Ọlọ́run bí? Are you one of those who want to know how alive God is and the power of God? Bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run. Then start to praise God. Lẹ́yìn àdúrà mi yìí. After this my prayer. Bẹ̀rẹ̀ sí yin Olúwa. Start to praise God. Mú orin ìyìn kan wá sẹ́nu rẹ kó bẹ̀rẹ̀ sí yìn. Let a song of praises come into your mouth and start to sing it. Ṣé eléyìí àṣẹ Olúwa ni? do this that is God's commandment for you. ìjà dópin ogun sì ti ṣẹ́ lolúwa wí. all fights are over and God has given you victory. ẹ jẹ́ ká gbàdúrà. let us pray. bàbá wa àti ọlọ́run wa. our father and our God. ǹjẹ́ olúwa àwọn ọmọ ogun. God of hosts. o ti darí àwọn ènìyàn. you have directed the people. sí inú ibi tí ìṣẹ́gun wọn gbé wà. into where they can obtain their victory. ìṣẹ́gun yín kò sí níbò bí ju yíyin olúwa lógo nìkan. your victory is nowhere else except in praising God alone. nígbà tó bá lè máa yìn yìn. when things are hard praise him. nígbà tó o bá ní máa yìn. when you don't have praise him. nígbà tó o bá dẹ̀ ní máa yìn. and when you have praise him. tó o bá lè máa pọ̀ sí. so that you can increase. má wo ohun tí ọ̀tá jẹ́. don't look at enemy as something. ṣùgbọ́n wo ohun tí ọlọ́run ọba ògo jẹ́. but look at God who is the king of glory. inú ìyìn ni ọlọ́run ń gbé. God lives inside praises. inú ìyìn ni ọlọ́run ti fẹ́ fún ọ ní ìṣẹ́gun. it is inside praise that God wants to give you that victory. ǹjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ gbọ́dọ̀ mi lónìí. you all my listeners ní orúkọ Jésù ni mo nà ọwọ́ agbára ìyìn sínú ayé rẹ. In the name of Jesus, I stretch the power of praises into your life. ilé Fresh FM one oh five dot nine. This station Fresh FM one oh five dot nine. Agbára ìyìn kó máa pọ̀ sí. The power of praises to increase. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní ilé yìí. And all you workers of this station. Orin ìyìn ló kù tẹ́ máa kọ. Songs of praises is next in your mouth. Ìyìn Ọlọ́run kó gba ẹnu yín kan. The praise of God ní okùn occupy your mouth all. Àti gbogbo ìdílé kọ̀ọ̀kan tí wọ́n ti gbé ń gbọ́rọ̀ yìí. And every household listening to this prayer. Ìyìn Ọlọ́run kó gba ẹnu yín kan. The praises of God may occupy your mouth all. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. In Jesus Christ's name I pray. Àmì àti àmì. Amen and amen. Gbìyànjú láti pè mí. Call me. Má jẹ́ kí ohunkóhun kó dé ọ lọ́wọ́ láti pè mí. Don't allow anything to distract you from calling me. Pèmí sí nọ́mbà yìí kó o tún jẹ ọlá Ọlọ́run lára mi sí. And enjoy the honor of God in my life to you. Zero zero eight three three three two 080 33 eight. 288. ẹni tó bá ọ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ni ajíhìnrere àti wòlíì pf ọwa àlàáfíà ni fún yín àmín. The preacher of this message to your hearing is evangelist and prophet pf ọwa. The peace of God be upon you perpetually now and forever. Amen. ó dá mi lójú pé ẹ ti rí ìdánidìgbà nínú ètò tòní yìí lẹ́yìn tí Christ Revival Miracle Church tó wà ní nọ́mbà seven Reverend P.F. Ọwá Crescent lẹ́yìn St. Louis College Adéyẹmọlẹ́ Àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdá ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ọ̀sìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀nyí ní gbogbo ọjọ́ Sunday bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ni Ọlọ́run alààyè ti máa ń nawó agbára lórí onípòjìpò àwọn èèyàn ní gbogbo Monday sí Friday ọ̀sọ̀ọ̀sẹ̀ early morning with Jesus. àdúrà yìí máa ń bẹ̀rẹ̀ látago mẹ́fà àárọ̀ sí aago méje àárọ̀ ọjọ́ Tuesday bẹ̀rẹ̀ látago mẹ́fà àrọ̀lẹ̀ sí aago méje ilẹ̀kọ́ bíbélì máa ń wáyé nínú ìjọ wa ẹ darapọ̀ mọ́ bàbá wa nínú olúwa ní gbogbo ọjọ́ Wednesday láti rí wọn fún kóhun tẹ́ ẹ bá fẹ́ rí wọn fún bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán bọ́bá di ní ọjọ́ Wednesday sí Friday ọ̀sọ̀ọ̀sẹ̀ àdúrà gbàyípo fún onírúurú onípojìpo ènìyàn bẹ̀rẹ̀ látago márùn-ún rọ̀lẹ́ sáago méje ọjọ́ Thursday òní àdúrà gbára máa ń wáyé fún àwọn obìnrin oníyìnrere bẹ̀rẹ̀ látago méje àárọ̀ sí mẹ́sàn-án àárọ̀ ní gbogbo ọjọ́ Friday tó bá lẹ́yìn oṣù ní àṣà.